action is what puts you in your next level. You have been struggling from January to this point. This is the time to take a real action to redefine your future. So stand up today and be part of the training. Just a token of a thousand naira and you can access this information. And just send yes and location to this phone number. 080 I repeat zero eight zero three zero eight nine eight five seven eight. And of course, we'll get back to you as soon as possible. Take action, take action, and create the future you deserve and you desire. And of course, today 11 a.m. or 4 p.m. Be part of this training, and your life will definitely change. Just send yes and location to this number zero eight zero three zero eight nine eight five seven eight. I repeat zero eight zero three zero eight nine eight five seven eight. 30 billion for the account, yo. Yeah, Versace and Gucci for your body, yo, baby. From the rock city of Nigeria, rock, city of Nigeria, this is Fresh 107.9. Ó kilẹ̀ falafala. Ìdẹ̀gbẹ̀dẹ̀ rírí. Fresh 107.9 FM. Lábẹ́ Olúmọ, ó ṣe dáadáa gan iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú Ẹ̀gbá wa. ní Ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn bá yá ìjà Ṣàngó lónìí sáárẹ̀. Fresh FM jẹ́ ní kọ́ máa lómi. Tẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. Tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀. Orin ẹgbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bá kan ni. Bẹ́ẹ̀ni o. Pánọ́sẹ̀ ń pọ́tà máa níyẹn yìí sí. Máa níyẹn yìí sí. Fresh FM ló fò lókè. èmi ò máa rí irú ọlọ́run yìí rí. rìbìtì àbágbá yàmúyàmú kórè èyí tó ń ṣe nínú ayé mi lọ́wọ́lọ́wọ́. one oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí í kọrí náà lókù tá a gbóhùn ẹyọ rírì ẹkú ojúmọ́ o ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko náà ni òòyà ẹjẹ́ bẹ̀rẹ̀ sí máa fún yín láwọn ògèrè orí ẹ̀nà kẹ́ẹ̀kọ́ fi yún un sí ọ̀run àjìjà kó tó di pé àgàdà ó ṣe bẹ́ẹ̀ yóò dàrú tí kò ṣe bẹ́ẹ̀ tí ó faṣọ ọ̀sán ìmú. ìwé ìròyìn the punch ó ń bẹ níyìn Nigerian Tribune kò gbẹ́yìn kí làwọn kókó kòkó kókó tí wọ́n ń wí tí wọ́n ń sọ gan ẹjẹ́ àdàpọ̀ kó yọbọ yọbọ lóòrọ̀ tòní ẹ ti mọ̀ bí ròyìn etí ọba ńlé etí ọba lóko bá ti wà níkàlẹ̀ ẹ ti mọ nǹkan tó kù tá a fẹ́ ṣe ẹni wà lọ́wọ́ ọ̀tún mi ó ti ṣe àbùlà sílẹ̀ pẹ̀lú ọyọ́ tó wà pa dáadáa èmi náà wá láǹfààní àti gbé èlùbọ́ mo ti fi ròmàlà àti gbé gbogbo ẹ̀ lé kí lórúkọ àwọn ẹ̀jẹ̀ yìí tó kó sínú ẹ̀ pala àhẹ́yìn ah, náà ti dáa kò sí wàhálà palẹ̀ ẹlẹ́yin náà ń bẹ́ ń bí ẹja gbé tẹ̀ bá a bá ti bu ọyọ́ àti gbẹ̀gìrì sórí àmàlà tá a sì rọra kó ẹja òun sí lẹ́gbẹ̀ẹ́ kan ẹ wo ó ń jówọ́ bó ṣe ń jówọ́ tó ń jó ẹnu náà ni ó mọ jónú ó yọ̀ ó dùn dáa ẹja tún gbọ́ olóòrò tòní kí làwọn òwe ìròyìn gbogbo náà sọ tọ́ lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ rèé o gúdúgbẹ̀ ṣẹlẹ̀ gúdúgbẹ̀ ọ̀rọ̀ èyí tó ń ṣẹlẹ̀ lábala àìlétò ààbò tó gúnmọ́ nílẹ̀ wa nàìjíríà ibi tí nǹkan dé dúró lásìkò tá a wà yìí o lẹ́yìn ìgbà tí ọ̀gá àwọn ọmọ ológun tó ṣe àbẹ̀wò sí mẹ́ẹ̀dúgùrì eh, eh, eh, hmm, nǹkan míì tún bọ́ ń bẹ̀ pì bí ó ẹ̀yìn kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan àwọn boko boko boko haram wọ́n tún dágbẹ́lukẹ wàhálà míì ṣe o ìjọba wa ṣe kìlọ̀kìlọ̀ onítọ̀ ṣe rí àjọṣepọ̀ láàrin àwa àtilẹ̀ Niger Chad àti Cameroon yóò bẹ́tà yóò sàn kó má jẹ́ àjọṣepọ̀ rẹ́rùnrẹ́rùn o kó jẹ́ èyí tá a lè jọ fi ọ̀rọ̀ àìlétò ààbò tó gún mọ́ tá a fi lé ilẹ̀ re ọ̀rọ̀ rèé o lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune láti bẹ̀ ẹ já lọ sí ọ̀dọ̀ ìwé ìròyìn ti The Punch kí ni nǹkan tó ń sọ gangan lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch wọ́n ní. Ni àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìgbáradì wọn lórí ọ̀rọ̀ ti covid-19 ibi tí nǹkan dé dúró rèé o wọ́n ní àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn náà kúnnu ẹni tó ń fà á tí ọ̀rọ̀ ti oògùn coronavirus tí ò bá tètè dé àkàtà kálukú wọn àwọn ìjọba ìpínlẹ̀ ní ẹ̀bi ìjọba àpapọ̀ ló di ọ̀rọ̀ yìí rù wọ́n pé tọ̀ ọ̀rọ̀ gbogbo wọn ti fẹ́ máa sọ di ọ̀rọ̀ òṣèlú o lórí ìgbìyànjú láti lè rí oògùn apakòkòrò àjàká òkò ti covid-19 ọ̀hún ńṣe ni wọ́n fi ń ṣe ní yọ̀bọ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀ ó ti dọlọ́wọ́ yọ̀bọ̀kẹ́ wọ́n wá ní bàbá rí bàbá wọn tá a dọ̀bálẹ̀ fún ẹ̀bí wọn ni o àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀dí ẹ̀bí ọ̀rọ̀ ọ̀rọ̀ rù o bí oògùn covid-19 ò bá tètè dé àkàtà kálukú wọn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn èèyàn tí Covid ti pa lọ́wọ́ ta wà yóò jẹ́ ẹgbẹ̀rún kan ààbọ̀ ó lé mẹ́rìndínní àádọ́rùn-ún one thousand five hundred and eighty six lágbàńlá ayé ó ti pa mílíọ̀nù méjì èèyàn ó lé ẹgbẹ̀rún lọ́nà igba mẹ́rìndínlógójì àti pẹ́sẹ́pẹ́sẹ́ ń làwọn èèyàn tó ti gbẹ̀mí lágbàńlá ayé lọ́wọ́ ọ̀sàlẹ̀ wọ́n ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tí í ṣe adíje gómìnà ńgbà kan ànárí tó sì wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà láti ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti lọ wọn ni òun àtàwọn èèkàn kùgbò kan wọn ti bẹ̀rẹ̀ sí nàgbàrò kìràkìtà kìràkìtà bó ní twenty twenty three yóò ṣe lọ bẹ́ẹ̀ wẹ̀ níròyìn kan náà tún wá láti ìpínlẹ̀ ọ̀yọ́ yìí tó ń sọ di mímọ̀ yìí pé àdíje dupò gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ pé òun náà ó padà lọ lẹ̀dí àpò pọ̀ kó odù rẹ̀ kún odù ti ṣèyí mákindé tí nǹkan fi sanmọ́nàgbà náà ni lọ́wọ́ ta wà yìí o ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí di gbàgbós láàrin àwọn méjèèjì tẹ́lá tó kó irin ńlọ́pàkì sáàrin ṣèyí mákindé àti adíjedupò àná ọ̀hún ìyún ọláńlẹ́yìn kódà ó sọ yàgbọ́ ọ̀rọ̀ sórí mákindé mákindé náà dá tiẹ̀ padà ní gbàgbós lórí ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ tẹkùn agbègbè ìbàràpá ọ̀rọ̀ ọ̀hún ó máa ń di nǹkan míì wọ́n ní bá kọ́kọ́ ṣe ń sọ ọdún ẹ̀pẹ́ àwọn oníléeṣẹ́ wo ní ògbéléeṣẹ́ wá sí ìbàràpá tàbí wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tí àìlétò ààbò tó gúnmọ́ wà ń bẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún wọ́n ti sọ di ọ̀rọ̀ ti òṣèlú o ń ṣe ni wọ́n ń gbọ̀rọ̀ bí ẹni gbàgbà ọtí lẹ́nu ara àwọn méjèèjì báyìí. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ìyún commissioner of police àtàwọn èèkàn kùgbò míì lákàtà tí ọ̀rọ̀ ètò ààbò ni wọ́n ní wọ́n ti gbéra wọ́n ti lọ balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ gúnugún sẹ́kùn agbègbè ìbàràpá kí ló ń ṣẹlẹ̀ kí ló dé kí ló fà á kí ló ń lọ gangan wọ́n ní ọ̀rọ̀ lórí ti ọ̀rọ̀ ìkọlùkọgba àwọn fúlàní darandaran àtàwọn èèyàn tó wà lẹ́kùn agbègbè ibẹ̀ ìjínigbé pani nípa àfọ́náfọ́sù wọn ní gbogbo rẹ gbogbo rẹ̀ ń lọ̀rọ̀ tí wọ́n ń gbé pò yẹnu lọ́wọ́ báyìí o wọ́n ní ibẹ̀ sì ní gómìnà àtàwọn aláṣẹ ìjọba yòókù náà wà lákàtà ètò ààbò yìí pé ọ̀rọ̀ àìlépùtò ààbò tó gún mọ́ ń bẹ̀ ó gbọ́dọ̀ jẹ́rọ̀dọ̀ kó lọ sinmi gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune mo ti rí àmọ́ lókè ẹ̀ èdè kan ṣoṣo tí ìjọba àpapọ̀ gbọ́ lórílẹ̀‐èdè yìí ńlá lò àwọ̀ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tó gàgà rà o sanu ò yanṣẹ́lódì nasu ò yanṣẹ́lódì kódà gbogbo ìnàgbàrò sọ́tún sósìn ọjọ́ ẹtì Friday ní gbèdéke tí wọ́n fà kalẹ̀ yóò tẹnubodò lọ́mú mi ìyẹn ọjọ́ márùn-ún lẹ́yìn wọ́n ní lẹ́yìn ọjọ́ ẹtì Friday ọ̀gbáragada búláńlá yìí dóòkè ìyanṣẹ́lódì ńlá ti balẹ̀ tí ẹ̀rù ó ba gbogbo àwọn èèyàn ńlẹ̀ nàìjíríà pàtàkì jùlọ àwọn aláṣẹ ńlá wọn bẹ́ sí ọjọ́ ẹtì friday pẹ́ ó tó dé ìyanṣẹ́lódì ńlá wọn fi kẹta ọ̀rọ̀ ẹ lọ tààràtà ojú ewé kínní sí ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn ti nigerian tribune tó jáde lónìí ibẹ̀ ni ìròyìn yìí náà tún wà. ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà nígbà kan àná rí ó ní tá a bá ń fẹ́ kí àlàáfíà jọba lára àwọn àgbẹ̀ sí àwọn àràbátan fúlàní darandaran ẹ̀rí dájú ṣáká pé ẹ kó àwọn ibùdóòdó o ìfúnnilẹ́ran ibi tí àwọn ẹran ó ti máa jẹ ibùjẹ ẹran tẹ́ ẹ bá ṣe wọ́n kalẹ̀ létòlétò onímọ̀lú tó bá wa kọjá ẹ̀yà ara rẹ̀ pé tó ibùdó tiẹ̀ rèé o tí í ṣe bùjẹ́ ẹran fún àwọn ẹran ọ̀sìn rẹ tó bá ti wá ta fèlèfèlè kọjá abẹ bírú èèyàn bẹ́ẹ̀ bá jẹ pọ̀mọ̀pọ̀mọ̀pọ̀mọ̀ ọ̀yà kò yẹ kó burú kò yẹ kó bàjẹ́ ojú ewé kìíní ìwé ìròyìn ti the punch ni ìròyìn yìí náà wà wọ́n ní afárá ẹlẹ́ẹ̀kẹta òkè odò ní ìpínlẹ̀ èkó ìyọ̀n third mainland bridge wọ́n á dọ́gbọ́n ọ̀ra sí ẹ̀gbẹ́ kan díẹ̀ ẹ́ débi pé ọkọ̀ ó lè máa lọ yóò máa bọ̀ pẹ̀lú títẹ̀lé ìlànà tó rọ̀ mọ́ ọ̀rọ̀ gbígba orí afárá náà tí iṣẹ́ àkànṣe tó ń lọ ńbẹ̀ tó ń gbogbo yóò fi sànmọ̀nà tán. tọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun ìlọ́wọ́ màtẹ nìkan náà wọ́n ní ọlọ́run ṣàánú ẹni wọ́n ní ọwọ́ bá ẹni tó wáá gbé kàkà kí ọba yorùbá ní okùn bíi tí ó gbé fún èyí onú kan bọ́ kí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án lẹ́ẹ̀tì gbọ̀ kí ló ṣẹlẹ̀ kí dé wọ́n ní ọwọ́ tẹ nìkan tó jẹ́ pé dẹ́bà nílé iṣẹ́ ọlọ́pàá ni léyìí tó sì jẹ́ pé ọkọ̀ tí wọ́n bá lákàtà rẹ̀ kì í ṣọkọ rẹ̀ that is to say òjì gbé ojú ewé kínní ìkẹrin àti ìkarùn-ún ìwé ìròyìn ti the punch ní ìròyìn tìyún náà wà lọ́wọ́ òkè ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ó ti ń ṣe kìlọ̀kìlọ̀ yìí pé a ní face mask ẹ lò a ní ẹ lò lò a ní kẹ́ ẹ máa lo oògùn tí ń pa kòkòrò àìfojúrí ọwọ́ ẹ lò ẹ wá ń ṣọbẹ̀ ń ṣọ̀ṣun lẹ̀ ń kóra ẹ̀ ń jọ lọ́lọ́pọ̀ yanturu kiri eh tá a bá tún bẹ̀rẹ̀ tá a tún ju gbàgede míì síta yí pé ẹ gbà kó ń lé ó tún gbélé lucky down wọ́n ní ṣẹ́ gbàgbé pé ètò ọrọ̀ ajé yóò fojú pọ̀ yányán ni o ṣùgbọ́n pẹ̀lú bọ́mọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń ti iléeṣẹ́ ààrẹ gbọ̀ngbọ̀n yí pé kí ni wọ́n ṣe ẹni bá ní kí làá ṣe òun làá ṣe hàn o ìjọba orílẹ̀-èdè nàìjíríà ń ṣe kìlọ̀kìlọ̀ pé àfàìmọ̀ ni ò ní jẹ́ pé a tún gbé ìgboro òlu a tún gbé tìpa gbọ̀ngbọ̀n ojú ewé kìíní sì kẹwàá ìwé ìròyìn the punch ló wà ẹjá kọjá lọ sókè lọ́hùn gbà tá a bá padà dé àgàdà tẹ́ yóò ṣe bẹ́ẹ̀ yóò dàrú ikán tẹ́ yóò ṣe bẹ́ẹ̀ yóò faṣọ ọ̀sán ìmú san o dem don tada gidigba bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ for abeokuta State. their name na sunoba services nigeria limited They be on get pátápátá for clearing and forwarding agency to send anything to anywhere in nigeria or to abroad relax sunoba services nigeria limited go help you send them to anywhere local and international delivery like letter document and parcel no be only this one be their job o oh. they sabi about all this one as well here and fry here ticketing insurance sunoba services nigeria limited eh, eh, eh, go meet them for their office today wey dey number number forty seven olùṣègùn ọ̀ṣọ́bà road òkèléwó abẹ́òkúta. their whatsapp number be oh eight one eight nine hundred eighty nine seven six telephone line oh eight oh two three eight seven five zero six nine and oh eight one eight nine hundred eighty nine one two website www.showoba.com.ng on social media. Oba Services Nigeria Limited email sowkltd at yahoo.co.uk show Oba Services Nigeria Limited. Make una go meet them today ẹ̀kọ́ dára púpọ̀. Ah, àgèrè fọ̀ǹtà lẹ́ẹ̀mejì the institute for university preparatory studies ni wọ́n ń pe gbogbo akópa tó fẹ́ ṣèdánwò jamb àti utme Institute for university preparatory studies ẹ̀kọ́ dára púpọ̀. àgbèrè fún ọ̀tàlẹ́ méjì institute for university preparatory studies ni wọ́n ń pe gbogbo akópa tó fẹ́ ṣèdánwò jamb àti utme láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ èyí tó wà ní. nínú catholic comprehensive high school ládojúkọ uba oníkólóbó abẹ́òkúta bákan náà ẹ̀wẹ̀ ilé ẹ̀kọ́ èyí tó ń pe gbogbo akópa tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa pre-medical sciences àti jupeb advanced level program láti lè wọlé sí two hundred level nínú èyíkéyìí ilé ẹ̀kọ́ fásitì tí wọ́n bá fẹ́ láti kẹ́kọ̀ọ́ nípa àjò pep advance level program yìí akópa gbọ́dọ̀ ní ó kéré jù kírẹ́dìtì márùn-ún nínú o level result bákan náà làyè wà fún akópa tó ṣì ń dúró dé èsì ìdánwò àǹfààní ilé ìgbé wà fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ìwọ náà kàn sí wọn lónìí ní catholic comprehensive high school ládojúkọ uba oníkólóbó abẹ́òkúta tàbí kẹ́ ẹ máa pe zero eight one six nine four four seven nine seven nine zero eight one six nine four four seven nine seven nine olùkéde mrs babafẹ́mi grace adé. Administrative Secretary. ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánì ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé iṣẹ́ tá a ìdánlórí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hù gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ti gbẹ́ bọ́ọ̀hù tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hù. Roll. lọ tààràtà sí ojú ewé kínní àti ìkẹwàá ìwé ìròyìn ti The Punch ọ̀rọ̀ tó wà ń bẹ̀rẹ̀ èyí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bó ṣe jẹ́ pé olórí náà là á gbórí fún lọ́jọ́ ìsinmi Sunday àná ni bàbá máa ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pé káwí fúnni ká gbọ́ àwọ aláraka sọ̀rọ̀ fúnni ká gbà ní tọmọlúàbí gidi àwífún ìfẹ́ ńlọlọ́gìnì fi jáná tí orílẹ̀-èdè wa nàìjíríà àti tún olùbádámọ̀ràn àgbà sí ààrẹ orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ òròyìn àtọ̀rọ̀ tó kọ́ aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n Garba Shehu ń ló fi àtẹ̀jáde kan síta ló kọ ààrẹ ìpè ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ẹ̀gbọ́n bíi ọ̀rọ̀ má gbé ń dùn yín o gbogbo àṣẹ tí ìjọba pa ẹ̀ ń wò pé ẹnu ìjọba ò tọ́rọ̀ àbí wọ́n ní bí ìjọba ṣe pàṣẹ ọ̀rọ̀ tẹ níjọba ń pa lẹ́nu wọ́n ní àfàìmọ̀ kọ́rọ̀ ọ̀hún máa wà padà tún di kónílé ó gbélé bá a ṣe lù ú lọ lọ́dún tó lọ tí gbogbo aráàlú tí gbogbo wọn ké híyanhíyan wọ́n ní ìlànà tá a ní ká bẹ̀rẹ̀ sí í ṣàmúlò ká tẹ̀lé ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn èèyàn kan ò tẹ̀lé rárá bí tí ò kó mọ ń ṣe ni wọ́n ń ṣọbẹ̀ ń ṣọ̀ṣún gbà àkọ́kọ́ a ní àpèjọ elérò ẹ gbọ́dọ̀ ta kété sí ẹ̀ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ẹ gbọ́dọ̀ rí dájú ṣaka pé gbogbo èèyàn tó bá ń lọ tó bá ń bọ̀ oògùn tí pa kòkòrò àìfojúrí ọwọ́ ẹ gbọ́dọ̀ máa mu káàkiri ìyún hand sanitizers ipe ẹ máa kojú àpò bẹ́ẹ̀ wẹ̀ ibikíbi ilé ìjọsìn ìyẹlẹgbẹjẹgbẹ ni ilé iṣẹ́ ẹ̀rí pé àwọn nǹkan tí ń pa kòkòrò àìfojúrí ọṣẹ rẹ̀ ó wà lẹ́nu òlóró yín àti àwọn oògùn míì tí wọ́n fi pa wọ́n gbà wọ́n bá fi ọṣẹ ọ̀hún fọwọ́ tán kí wọ́n sì rí dáṣaká pé wọ́n ń lo face mask ìyún ìbomúbonu tí ìjọba ní kí wọ́n máa lò wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ pé títí di àsìkò yìí ń ṣe làwọn èèyàn kan ṣe ń dágunlá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé nínú àtẹ̀jáde kan èyí tí iléeṣẹ́ ààrẹ tó fi ta ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n sọ́n tiwọn tí wọ́n fi ẹ̀sùn kan ààrẹ Major General Muhammadu Buhari yí pé òun gan alára kò tẹ̀lé ìlànà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti COVID-19 wọn ni agbọ́sọ́nu ọ̀rọ̀ lásán ni ìsọlẹ́nu ọ̀rọ̀ tí sì í tàbùkùn ẹ̀dágbà ni wọ́n kẹta òkòtó rẹ̀ sí ìgboro ayé àmọ́ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ gbọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tó wọn máa sọ̀rọ̀ jáde ní Daura ní ìpínlẹ̀ Katsina lọ́hùn lásìkò ìgbà tí ó ń lọ ṣe ìforúkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ fún ọmọ ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC tí wọ́n ṣe ìforúkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ tuntun wọ́n ní àwọn àtúntò tí wọ́n ń ṣe yìí ìgbà tí ààrẹ wà ń bẹ̀ ni wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn wọ́n sì ní irọ́ funfun ni ààrẹ orílẹ̀-èdè yìí ń tẹ̀lé ìlànà tó ní í ṣe pẹ̀lú ìgbógun ti coronavirus àti títa kété síbi àpèjọ elérò ó ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ o ẹ̀ wá gbọ́ o ààrẹ orílẹ̀-èdè yìí àti àwọn ìgbìmọ̀ olùgbaninímọ̀ràn lórí ìlànà àtẹ̀lé láti gbógun ti covid-19 àtàwọn ikọ̀ tó ń jábọ̀ fún ààrẹ lórí ọ̀rọ̀ ti kòró wọn ni ìpàdé tí wọ́n ń ṣe tọ̀tún tòsì pẹ̀lú ààbọ̀ tí wọ́n ń fún ààrẹ orílẹ̀-èdè yìí bá wọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọn ò bá tún ojú ọ̀nà wọn ṣe láti jáwọ́ kúrò nídìí rírú òfin tó ní ṣe pẹ̀lú ìgbógun ti covid-19 ó ṣeéṣe o. She she o ká tún fa ẹnu lóru ọ̀nà tipa ti lé tọ̀nà tó kó débi pé gbogbo nǹkan yóò tún ró wa pè nígbà tí àwọn èèkàn kùgbùmí náà ń sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì àti agbẹ̀bí lọ́jọ́ sinmi sunday làwọn náà ń sọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ bá ń fẹ́ kí ọ̀rọ̀ ti covid-19 yìí kó tètè jẹ́ rodò kó lọ́ọ́ mú mi wọ́n ní ẹ jẹ́ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ bá ṣe gbé ìlóró tì náà ààrẹ àgbà fún abdulrafiu adeniji ló sọ ọdún mọ́ ẹ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ tètè gbé ìgbésẹ̀ láti lè fi dá ọ̀rọ̀ covid-19 yìí lọ́wọ́ kọ́ ni o nítorí pé ibi tí ọ̀rọ̀ kòró ń lọ agbára anybody wa ó lè má ka mọ́ o torí covid-19 àwọn èèyàn ń rúfin rẹ̀ lọ́ni láàrin ìgboro ayé wọn ni ara àwọn àmọ̀ràn gbogbo tí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà tó ń wòrè o wọ́n sì ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ó ṣeé ṣe òkó tún ro wa pé o bẹ́ẹ̀ wẹ̀ olùdarí àgbà ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ èkó èyún director general lagos chamber of commerce and industry ọ̀mọ̀wé muda yusuf nígbà tó wọ́n máa sọ̀rọ̀ ó ní hmm, orílẹ̀-èdè nàìjíríà àfàìmọ̀ ní nǹkan ò tún ní rówá pé o torí ìṣọwọ́ bí coronavirus bí iná rẹ̀ ṣe ń jò sókè lálálála ó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ jù wọ́n ní lọ́wọ́ tá a wà yìí lásán tẹ́ bá rí ìṣọwọ́ ṣánni lábàrá covid nineteen, ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ti gbẹnu tán kọ sísọ wọ́n ní ní orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́kọ̀ọ́ àkórajọ papọ̀ àwọn èèyàn tó ti ní níbẹ̀ wọ́n fi sí wọ́n fi ti gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan sí ṣùgbọ́n ńgbà tí wọ́n ṣí gbogbo rẹ̀ lápapọ̀ lórílẹ̀‐èdè yìí àwọn èèyàn tó ti ní covid nineteen, wọ́n jẹ́ ẹgbẹ̀rún mọ́kànléní àádóje ó lé igba àti méjìléní ogójì one hundred and thirty one thousand two hundred and forty two in làwọn tó ti ní covid nineteen lórílẹ̀‐èdè nàìjíríà àwọn tó ti gbalé lọ wọ́n jẹ́ one hundred and four thousand nine hundred and eighty nine ìyún ni pé ẹgbẹ̀rún mẹ́rìnléní ọgọ́rùn-ún ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ àwọn èèyàn tí covid nineteen tó ti wá pa lásìkò tá a wà yìí iye àwọn èèyàn tí covid nineteen ti pa ó jẹ́ ẹgbẹ̀rún kan àbọ̀ ó lé mẹ́rìndínláàádọ́rùn one thousand five hundred and eighty six làwọn tí covid nineteen tó ti pa lórílẹ̀‐èdè wa nàìjíríà lágbàńlá ayé wọ́n ní àwọn èèyàn tó ti pa ó jẹ́ mílíọ̀nù méjì ó lé igba mílíọ̀nù méjì ó lé ẹgbẹ̀rún lọ́nà òjìlérúgba àti díẹ̀ wọ́n ní lágbàńlá ayé bí kọfí ṣe ń ṣọṣẹ́ nílẹ̀ adúláwọ̀ bó ṣe ń ṣọṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe ń ṣọṣẹ́ bá àbá tètè mọ́wọ́ sẹ́yìn pé mírín àfàìmọ̀ káwọ́ má sùn lébi ojú ewé kínní ìwé ìròyìn the punch ni wọ́n tẹ́ pẹpẹ àwọn òròyìn yẹn sí. Si ẹ̀gbọ́n ta ni. ta ni àníta ló sọ pé òun ò mọ̀. wọ́n lé wọ́n lé wọ́n lé wọn ò lè bá a. òtítọ́ inú ìfẹ́ àti ọ̀yàyà àpọ́nlé tí ò láfiwé àwọn òṣìṣẹ́ ilé ìta fóònù sí mọ̀. gan ló mára tóníbàárà pẹ̀sẹ̀. nílé ìta fóònù sí mọ̀. ojúlówó pọ́nbélé làwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára níbẹ̀. àlùbáríkà ló gorí iṣẹ́ wọn. òun ìbùkún ọlọ́run la. ló fà á tó fi jẹ́ pé ẹ̀dínwó tí ò láfiwé. ní gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára ní sí mọ̀. bí owó tó tó pàṣẹ ìta fóònù sí i mọ̀ lọ́wọ́ kan wàá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ̀ ọ́ wọ́n máa wá sanwó tó kù ní san díẹ̀díẹ̀. tó bá wá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ̀ ọ́. wọ́n máa wá sanwó tó kù ní san díẹ̀díẹ̀. tó bá ṣe pé èmi lẹ́yìn ni. ilé ìta fóònù sí ìmọ̀ ọ̀gán táyé ń gba tiẹ̀ yìí. màá sọ fẹ́nìkan. màá tún sọ fẹ́nìkan. ó yá tún já jọ sọ fẹ́nìkan. bí òkè téńté. lókè ìléwó ni ilé ìta fóònù sí ìmọ̀ wà. bí dájú pé òkè yẹn gan ló gbà lọ. first bank. pé zero nine zero six zero eight four six four five one. sí fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà látọjú ọjà. etí ọba ńlẹ̀ etí ọba lóko òròyìn ó sì ń tẹ̀ síwájú ní ìkànnì fresh one oh five one oh seven point nine fm ọ̀dà ẹjẹ́ àtúnlọ tààràtà ojú ewé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nigerian tribune mo wà ohun tó wà ń bẹ̀ ohun tún rẹ̀ o lórí ọ̀rọ̀ ti àìlétò ààbò tó gún mọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà wàhálà kan mà tún bẹ́ẹ̀ lẹ̀ bí ó di ẹyin léyìí tó sì jẹ́ pé ó ń ṣe àwọn aláṣẹ níhàhìn wọ́n ní àwọn eṣe òkọ́kú boko boko haram wọ́n tún dá wàhálà míì lẹ́ o lẹ́yìn ìgbà tí àwọn ọ̀gá ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí mẹ́ẹ̀dúgùrì kí ni wọ́n ṣe àbẹ̀wò sí ni wọ́n ní ń ṣe ni wọ́n tún já nǹkan míì jùlẹ̀ pè níbẹ̀ pé àníṣe ó sì ń gbóná lára àwọn jẹjẹjẹ àwọn ìkànkùgbò ìkànkùgbò lẹ́kàtà tí ọ̀rọ̀ ètò ààbò tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ṣẹ̀ṣẹ̀ yàn sípò ìpẹ́tọ̀ ọ̀gá ọmọ ológun orílẹ̀ tológun orí òfurufú tológun orí omi ó yá o iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là ẹ wá lọ ṣe àbẹ̀wò sí àwọn ibi tí wàhálà gbé ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà káàkiri kẹ́ ẹ bá lè tètè mọ ọ̀nà tẹ́ gbégbà tí nǹkan ó fi sanmọ́nà wọ́n ní kí wọ́n ṣe àbẹ̀wò sí bọ̀ọ̀nùsẹ́ kété tí wọ́n dé mẹ̀dúgùrì kí wọ́n tó ṣẹ́jú pẹ́ yíjú padà àwọn boko haram wọ́n ti tún sọ àkàrà lẹ̀ gbẹ̀mùgbẹ̀mù lẹ́kùn agbègbè bẹ́ẹ̀ wọ́n tún dá wàhálà míì lẹ̀ wọ́n ní àwọn kan tó jẹ́ pé kẹrẹjẹ́gbọ̀n dàlúrú dàlúrú èèyàn lẹ́kùn agbègbè ìjọba àbílẹ̀ kan tí wọ́n pè ní magumeri ní ìpínlẹ̀ borno iná ni wọ́n mà tún dá wàhálà míì lẹ̀ kódà wọ́n pa ọlọ́pàá méjì tí wọ́n sì tún jí àwọn èèyàn méjì míì náà gbé àwọn agbésùmọ̀mí náà iná ni wọ́n mà lọ kóra wọn jọ papọ̀ léyìí tó sì jẹ́ pé ọkọ̀ táwọn ọlọ́pàá fi ń ṣe pàtró yàfun yàfun yàfun tí wọ́n fi ń lọ sókè tí wọ́n fi ń lọ sódò àti àwọn ọkọ̀ àtọkọ̀ míì ni wọ́n mà tún dáná sun níbi tí rògbòdìyàn ọ̀hún èyí tí wọ́n tún dálẹ̀ lẹ́kùn agbègbè mẹ̀ẹ́dúgùrì sí agbègbè kan tí wọ́n pè ní chaba magumeri lójú òpópónà yìí lọ́jọ́ ìsinmi sunday àná ni wọ́n dá wàhálà ọ̀hún lẹ̀ ẹni tí í ṣe olórí ẹ̀ṣọ́ aláàbò fún ti orí ilẹ̀ olórí ẹ̀ṣọ́ aláàbò fún tójú omi olójú ẹ̀ṣọ́ aláàbò fún ti ojú òfurufú olórí ẹ̀ṣọ́ aláàbò torí ti ọmọ ológun ilẹ̀ nàìjíríà gbogbo wọn pátá ni wọ́n kórajọ papọ̀ tí wọ́n sì sọdúnmọ́ pé ló kọ ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ṣe ní kí wọ́n lọ ṣàbẹ̀wò sí àwọn ibi tí wàhálà gbé ń ṣẹlẹ̀ ni wọ́n fi eh, lọ sí ẹkùn agbègbè náà tòun ti àwọn ikọ̀ kan tí wọ́n pè ní àlàáfíà dandangbọ̀n ìyún operation láfíà dóòlè gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé àwọn ọ̀gá lọ́gàá ọmọ ogun ọ̀hún tí wọ́n wà mẹ́ẹ̀ ẹni tí í ṣe olórí ẹ̀ṣọ́ aláàbò méjèèjì general Lucky Ìràbọ̀ bẹ́ẹ̀ wẹ̀ ń lòun ṣáájú àwọn ikọ̀ ọmọ ológun ti orí ilẹ̀ méjèèjì general Ibrahim Atairu olórí ọmọ ológun ojú òfurufú air vice marshal Isiaka Amao ẹni tí í ṣe olórí ọmọ ogun ojú omi ìyún chief of naval staff rear admiral Awal Gambo ni wọ́n jọ lọ sí Maiduguri ọ̀hún ṣùgbọ́n o lẹ́yìn àlọ́ wọn síbẹ̀ si àwọn boko haram wọ́n tún fi iṣẹ́ láabi wọ́n tún fi ṣọwọ́ ni ìgbéra tí wọ́n kó ń bẹ̀ wọ́n ń ṣe ni boko haram ló tún ju àkàrà abúlẹ̀ tòun ti ìró kẹ̀kẹ́ ìbọn ogun tí wọ́n sì pa ọlọ́pàá méjì tí wọ́n tún jí àwọn èèyàn méjì míì gbé lọ wọ́n tún dáná sun ọkọ̀ méjì ńbẹ̀ wọ́n ní eléyìí gangan ni wọ́n máa sọ ọdún mọ̀ pé àìsàṣọ ọlọ́run pa àkàwọ́ màtó àpérò gbogbo mẹ́rìwò àti ikú tí ń pojúbọ̀ ẹni òwe ńlá ní ipa fún ni ẹ̀dọ́ náà ìbògun ológun ti ń wá ìbò sílọ̀tẹ́ ti ń wá tòun ti ìjà wọ́n ní ṣẹ́rí ẹkùn agbègbè borno yìí àwọn kan labápá àlàlú àwọn eléyìí ibi tí nǹkan lé ń lọ yìí ó dàbí ẹni pé àjọṣepọ̀ láàrin wa tó bá jẹ́ pé rẹ́rùn rẹ́rùn ni káyà tètè pòó kẹ̀rájà nígbà tó ń sọ̀rọ̀ gómìnà Zulum nínú àbẹ̀wò tiẹ̀ ó ní pẹ̀lú àjọṣepọ̀ èyí tí àwọn ọlọ́gàlọ́gà nílé iṣẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń wá ṣe pẹ̀lú àwọn ó ní kò burú kò bàjẹ́ ṣe rí ẹnu àlàbòde orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ Chad ẹnu àlàbòde orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ Cameroon àtẹnu àlábòde orílẹ̀-èdè wa nàìjíríà sí niger republic a gbọ́dọ̀ wáwọ̀ kò fi ṣàdámbẹ̀ kájọṣepọ̀ tó sanmọ́ná sì wà láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò tiwa àti tiwọn lọ́hùn bíi bẹ́ẹ̀ kọ́ wàhálà lónìí wàhálà lọ́la ó ń pọ̀ jù wọ́n ní pa lónìí pa lọ́la bójú òun ọ̀bá fọ́ ràdàràdà ní ọba wọ́n ní irú ẹ̀ gangan ń àwọn boko haram ọ̀hún ni wọ́n fi ń kó wàhálà débà orílẹ̀-èdè wa nàìjíríà láti ẹnu àwọn àlàbòde niger chad àti Cameroon wọ́n ní lọ́wọ́ ta wá wà yìí o ó gbọ́dọ̀ ró wa pé kí àwọn tó jẹ́ aláṣẹ ìjọba abẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ tó wà lákàtà ti ọ̀rọ̀ ètò ààbò wọ́n jẹ́ kájọ pawọ́pọ̀ ká sì jọ jùmọ̀ ṣe kóhun gbogbo tí ó ní í ṣe pẹ̀lú àìlétò ààbò tó gúnmọ́ kó bàa lè jẹ́rọ̀dọ̀ kó sì ṣe bẹ́ẹ̀ kó lọ̀ mú mi ojú ewé kínní sí ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ gan ni mo ti gbére ẹ̀wájá tún lọ sí ojú ewé kejì dín ní ọgbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune yìí kan náà ìròyìn kan náà wà ńbẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti ètò ààbò wọ́n ní lórí ti ọ̀rọ̀ ìkọlùnilọ́tún ìkọlùnilọ́sìn tó ń wáyé káàkiri àádé ìpínlẹ̀ ọ̀yọ́ àmọ́ ẹja kó ìrìnrìn láti ìpínlẹ̀ ẹ̀dùn náà wọ́n ní àwọn tó jẹ́ ajínigbé tí wọ́n lọ farapamọ́ sára ẹ̀bẹ̀ àwọn fúlàní darandaran wọ́n ní wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan jùlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọdúnmọ̀ wípé àwọn tó ń rìnrìn àjò kan wà tó jẹ́ pé àwọn tó jẹ́ fúlàní darandaran yìí ni wọ́n lọ dá wọn lọ́nà ńgbà wọ́n sì dá wọn lọ́nà wọ́n jí wọn gbé lọ lára wọn lára àwọn tí orí wa kó yọ ńbẹ̀ wọ́n ní ha ohun tí ojú àwọn rí lóko ògùn ọ̀ṣun àwọn wẹ́ran lọ àwọn ò mọ̀ lára àwọn tí ọ̀rọ̀ òun ṣẹlẹ̀ sí orúkọ wọn ló ń jẹ́ Richie Iyesiekin ọ̀kan Rachel Ọ̀bádọ́ni Mariam Igodaro àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń gbà wọn ó tẹnubọ̀rọ̀ wọn ní ṣé ká má tàn yín odidi ọjọ́ mẹ́ta ńlá wọn fi ń rìn láì sinmi tó sì jẹ́ pé kí àwọn tó dé àárín ìgboro òlu ojú àwọn rí tó àwọn ṣàmọ̀ pé àwọn ṣà ń rìn ni làwọn ń fẹsẹ̀ rìn fún odidi ọjọ́ mẹ́ta kó tó di pé àwọn já sí ibì kan táwọn lè sọ pé tọ́ ibi kiri kan rèé tó fini lọ́kàn balẹ̀ táwọn lè láǹfààní àti gbé rí àwọn èèyàn tí ó dóòlà ẹ̀mí àwọn wọn ni láàrin igbó kìjikìjikìji kan ni wọ́n sì ru àwọn lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí náà wọ́n ní lóòótọ́ èdè tí wọ́n ń sọ àti ìwà wọn ẹ̀ ti mọ̀ pé àwọn eléyìí àràbàtàn fúlàní darandaran ni wọ́n ní ọjọ́ mẹ́ta gbáko làwọn fi rìn láàrin ọjọ́ kẹtàléní ogún oṣù kínní ọdún tá a wà mẹ́ẹ̀ tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní ebá lọ síbi ìdánwò òkú ni ibi ìnáwó òkú ọ̀hún táwọn lọ àwọn ṣàkàrí pé àwọn fúlàní darandaran ọ̀hún wọ́n bá já sọ́nà gíra lẹ́ẹ̀kan náà bí wọ́n ṣe bọ́ sí ọ̀nà gíjà ni wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn kẹ̀kẹ́ kùkù kẹ̀kẹ́ torí pé àwọn ọ̀bọ̀n burúkú ni wọ́n kó lọ́wọ́ láti bẹ̀ ni wọ́n mà ti kó àwọn ní pápá ìyáká tí wọ́n sì kó àwọn lọ wọ́n ní inú igbó tí wọ́n lọ̀ rọ́ àwọn wọ̀ ń lọ jẹ́ pé odidi ọjọ́ mẹ́ta gbáko làwọn fi rìn káwọn tó lè bọ́ sí àárín ìgboro ìlú ojú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune ló wà ṣùgbọ́n lókè rẹ̀ ìròyìn náà gbé ọmọ kan pọ̀n gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé lọ́jọ́ ìsinmi sunday àná lọ́wọ́ àṣálẹ́ ń ló máa balẹ̀ gùdẹ̀ sí ẹkùn agbègbè ìbàràpá tòun ti ṣíṣe àwọn ìpàdé àpérò pàtàkì kan sọ́tún sósìn pẹ̀lú àwọn ìkàn ìkàn tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́kùn agbègbè ìbàràpá ìpẹ́tọ̀ àìsàṣọlọ́run pàkà ó tó àpérò gbogbo ọmọ eriwo ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ lẹ́kùn agbègbè ìbarapá ọ̀hún ó ti di nǹkan tó ń fọ́ àwọn lórí báyìí tó ń kọ àwọn lóminú àtomi òde ibi tí àwọn wà da ọ̀rọ̀ gbà kò tí ì yé àwọn lọ́wọ́ ta wà yìí ń làwọn ṣe ni káwọn tètè lọ rí àwọn tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n láti lè paná ogun paná ọ̀tẹ̀ kí àlàáfíà sì jọba láàrin gbogbo àwọn èèyàn tó wà lẹ́kùn náà lára àwọn ìkànkùgbò tọ́rọ̀ kan bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ àgbẹ̀ tó ń dáko lẹ́kùn agbègbè ìbàpá àwọn tó jẹ́ ọba alayé olórí ìlú olórí ìlú wọ́n wà ń bẹ̀ àwọn tó jẹ́ èèkàn kùgbò lákàtà ti ọ̀rọ̀ ètò ààbò wọ́n wà ń bẹ̀ olórí ẹlẹ́sìn wọ́n wà ń bẹ̀ àwọn tó jẹ́ aṣojú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọlọ́gbàjọgbà wọ́n wà ń bẹ̀ olórí àwọn ọ̀dọ́ ó ń bẹ níbẹ̀ àwọn àgbẹ̀ alárojẹ àwọn náà ń bẹ níbẹ̀ aládàńlá ń bẹ níbẹ̀ àtàwọn èèyàn tó ní àwọn nǹkan kan tàbí nǹkan míì ṣe ń bẹ̀ àwọn tó jẹ́ bí ọdẹ alẹ́ àwọn tó jẹ́ pé ọdẹ pẹranpẹran àti àwọn tó jẹ́ alápatà wọ́n ní gbogbo wọn pátá tó fi mọ́ àgùnyàn tó ń lọ fi ọkọ̀ kó màálù lóko jáde sáàrin ìgboro ìlú gbogbo wọn ni wọ́n jọ pèpàdé àpérò náà fún tí wọ́n sì ń ṣe lọ́kọ̀ọ̀kan òjèèjì gómìnà mákindé kò dárìn nígbà tó ń lọ lára àwọn ikọ̀ ìgbìmọ̀ tí wọ́n jọ gbéra tí wọ́n jọ lọ nígbà wọn kọ́ balẹ̀ sí ẹkùn agbègbè igbó ọ̀rà lásàkó lọ́hùn wọn ni ẹni tí í ṣe alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀yọ́ ngosi ọ̀nàdẹ̀kọ̀ ó wà ń bẹ̀ àwọn tó jẹ́ ìkànkùgbò ìkànkùgbò lákàtà ti ọ̀rọ̀ ètò ìjọba pẹ̀lú àwọn olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò sí ààrẹ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n wà ńbẹ̀ wọ́n ní wíwá wọn kò sé kò yẹ lẹ́yìn pé agbègbè náà ó ti wá di agbègbè nǹkan tó jẹ́ pé ẹ̀rù ń ba ó ti di ẹ̀rù bàbá àwọn ọ̀jẹ̀jẹ̀ wọ́n ní eléyìí gangan ló fà léyìí tó fi mú kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àtẹni tí í ṣe alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti àwọn ìkan òkùnkùn yòókù kí wọ́n balẹ̀ tí wọ́n sì lọ ṣe ìpàdé àpérò ọ̀kan náà lẹ́kùn agbègbè ti ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn lágbègbè ìbarapá wọ́n ní lórí ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ tó wà ń bẹ̀ ìní wọ́n sì lọ ṣe àpérò náà lé lórí débìí pé kí eku lè ké bí ẹyẹ eku kí ẹyẹ ké bí ẹyẹ kọ́mọ èèyàn náà fọhùn bí ọmọ èèyàn wọn ní ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ lẹ́kùn agbègbè ìbàràpá ọ̀hún ìní ò jẹ́ kí gómìnà kó lè sùn kó lè wó mọ́ wọn ní tẹ́ bá gbàgbé òǹjà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni ẹni tí í ṣe Sunday adéyẹmọ tí wọn gbọ́ wọn mọ̀ sí sunday ìgbòho ń ló ṣe àbẹ̀wò síbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pa àwọn èèyàn kan tí wọ́n sì jí àwọn èèyàn kan gbẹ́ńbẹ̀ tóun àti ẹni tí ṣe sẹ́ríkì fúlàní lẹ́kùn agbègbè ìgangan saliu abdulkadir tí wọ́n fi ní wọ́n jọ ní àwọn aáwọ̀ kan tí wọ́n sì jọ bára wọn fà pé ẹ wá o tì í tọ̀hún ẹ lè máa fi ọ̀bọ lọ àwọn èèyàn àwọn lẹ́kùn yìí mọ́ ó yẹ káàṣà yín kúrò ńbẹ̀ wọ́n ní ọ̀rọ̀ eléyìí wọ́n sọ wọ́n kúrò ńbẹ̀ ènìyàn ni tí í ṣe akọ̀wé ìpolongo sí gómìnà ọ̀gbẹ́ni táwọ̀ àdìsá nínú ọ̀rọ̀ tiẹ̀ náà tó fi àtẹ̀jáde ọ̀hún síta ló sọdún ẹ̀ pé láì fi àkókò játa wọn ni gómìnà gan alára kò lè sún òun mọ́ ipe ọ̀rọ̀ àìlétò ààbò tó kún ẹkùn agbègbè ìbàràpá yìí ìlú mú kí gómìnà ní ọ̀yá gbogbo ẹ̀yìn kọ̀ gbogbo tó kù ẹnì ṣó lọ́hùn-ún wọn ní lára rẹ̀ náà ẹni tí í ṣe agbẹnusọ sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù adébọ̀ ògúndóyin òun náà lọ́sẹ̀ tó kọjá lọ wọ́n ní òun náà ṣe àbẹ̀wò síbẹ̀ ó lọ́ọ́ ṣe ìpàdé àpérò e, ètò ààbò pẹ̀lú àwọn ìkànkùgbù ìkànkùgbù tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n bẹ̀ pé kí àìletò ààbò tó gúnmọ́ kó bá a ṣálẹ̀ èdè ohun àfìsẹ́yìn tẹ́gun aláré fi sọ lẹ́kùn agbègbè ìbàràpá kálàáfíà sì jọba láàrin gbogbo àwọn tó ń ṣokòwò ń bẹ̀ àwọn tó ń gbé tó ń lọ tó ń bọ̀ kí wọ́n bá lè sunrun àsùnà tán kí wọ́n sunrun kọ́ lè forí léṣùká wọ́n ní ohun tí gbogbo wọn tí wọ́n ń bá kiri tọ̀tún tòsì rèé ojú ewé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune gangan ni ìròyìn yẹn wà ẹ̀já tún wá gbéra pa ẹ̀já tẹ̀ sí ọwọ́ iwájú tọ̀ láàrin oṣù mẹ́wàá egboro epo tí ó ń gbé epo fún orílẹ̀-èdè wa nàìjíríà ti yìn tọ̀hún bílíọ̀nù mọ́kàndínníàádọ́ta ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ ńlá ti ná forty nine point six eight billion naira ńlá ti ná láti ṣe àtúnṣe àwọn egboro epo láàrin oṣù mẹ́wàá ọ̀rọ̀ eléyìí ló ń jáde wá láti ọ̀dọ̀ ẹni tí í ṣe kyari ẹni tó jẹ́ èèkàn kùgbù olùdarí fún àkàtà ti ọ̀rọ̀ epo pẹntiróòlù lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ ká wá tún sùn o lórí ti ọ̀rọ̀ ti ìgbógun ti covid-19 àwọn kan ti sọ̀rọ̀ tí wọ́n sì ti mú ẹ̀bí ọ̀rọ̀ wọ́n ti tẹ́ sí orí ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní tọ́ ojúṣe ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ní láti pèsè àwọn oògùn apakòkòrò covid-19 fún àwọn ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ ńgbàtí ìjọba ti ìpínlẹ̀ kánò tí ó sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ló jẹ́ lóòótọ́ ṣùgbọ́n o ojúṣe tàwọn ìjọba ìpínlẹ̀ ní láti gbé ìgbésẹ̀ báwọn náà ṣe wá gbà láti àkàtà ìjọba àpapọ̀ nítorí pé bí wọ́n bá ṣe ń gbé àbọ̀ wá ọ̀dà òní ìpínlẹ̀ èkó àwọn èèyàn tó ti fara kógò jẹ́ covid-19 wọ́n pọ̀ ń bẹ̀ ju ti ìpínlẹ̀ míì lọ fún ìdí eléyìí ohun tó bá fún ìpínlẹ̀ èkó kọ́ ni wọ́n ò fún ìpínlẹ̀ tó kù wọ́n ní gbogbo ìlànà yìí pátá iná ni wọ́n ti làálẹ̀ ṣùgbọ́n o táwọn kan ò sì tí ì gbé ìgbésẹ̀ tó lóòrìn lórí ọ̀rọ̀ náà débi pé bí wọ́n ṣe máa rí àwọn oògùn náà gbà wọ́n ní eléyìí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ yóò bá dákẹ́ ńlọrọ̀ dà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbà o ojúṣe àwọn ni láti lọ pèsè ògùn náà wá ojúṣe ìjọba ìpínlẹ̀ náà sì ni láti gbé ìgbésẹ̀ bí wọ́n ṣe rí tiwọn náà gbà wọ́n ní kódà láti lè mú kí nǹkan sanmọ́nà iléeṣẹ́ ẹlẹ́rọ kọ̀ǹsẹ́rẹ́ nìkan àwọn náà máa gbé ẹgbẹ̀lẹ́mù kó owó kalẹ̀ yìí pé orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn míì ẹgbà mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n owó dọ́là rèé gẹ́gẹ́ bí àwọn àtìlẹ́yìn tí wọ́n ṣe fún àwọn aráàlú láti lè jẹ́ kí oògùn náà kó kárí ilé kó kárí oko kọ́rọ̀ covid-19 bá lè dohun àfẹ́yìn tegun alárẹ́fin ṣọ̀kan náà ènìwọ̀n gbé lẹ́yìn ẹjẹ́ lọ sójú ọjà nígbà tá a bá padà dé àádé ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn o níbi tí kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ kan náà ti tún lọ lọ́wọ́ léyìí tó jẹ́ pé fíìmù ńlá ń lọ láàrin lanlẹ́yìn àti ṣèyí mákindé ti ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀kú ìkàlẹ̀ gbogbo ẹ̀yẹ ìyá wa nílùú Abẹ́òkúta o tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ẹ kú oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization fún right to sign. èyí ló mú àjọ Benjamin Franklin Foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira pẹ̀lú owó káàdì lásìkò o. ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá Abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin it Foundation. mo rí yanu o ẹ jẹ́ kí n ké gbàjarè ẹ̀ fáráyé gbọ́ efata interdenominational prayer mountain orí òkè efata ti gbogbo ènìyàn ló tẹ́ pẹpẹ ètò orí òkè ọlọ́jọ́ méje pẹ̀lú àkórí god of fulfilment ọlọ́run ìmúṣẹ níbi tólúwa yóò ti máa lo wòlíì rẹ̀ tó gbé kalẹ̀ fún ìrántá wa yìí reverend mother apostle prophet km sójà ìdè sóbùkọ́lá débi ọmọ májẹ̀mú màmá orí òkè láti máa tú ìdè já ìdè bẹ̀rẹ̀ láti ọjọ́ keje sí ọjọ́ kẹrìnlá oṣù kejì seven to fourteen of february láti aago mẹ́wàá alẹ́ títí di àárọ̀ ọjọ́ kejì lójoojúmọ́ bákan náà lolúwa ti gbáradì Nàìjíríà wọ́n ní àmì òróró rẹ̀ sílẹ̀ bíi Prophet Kọ́lá Fẹ́rẹ̀mí success of aláṣeyọrí pẹ̀lú àwọn olórin ẹ̀mí evangelist Túndé Akínsọ̀yà ọ̀pá ẹ̀rí àríyọ melody singa. orí òkè Ẹ̀fàtà wà ní ìfẹ́ lájùlọ community Okoko Musa fún ẹtọ́ road ọ̀nà tó wà ládojúkọ Masland filling station Òkè Àtà Abẹ́òkúta fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero eight zero three three nine four eight nine five five zero eight zero three three nine four eight nine five five ìwọ náà wá darapọ̀ mọ́ wa ní Ẹ̀fàtà kí gbogbo ilẹ̀kùn ọjọ́ pípẹ́ di ṣíṣí. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ká tó kángun sí àṣekágbáre ó yá o ẹ jẹ́ ká tún jọ lọ. tọ́ ní ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn kan wà ń bẹ̀ tí wọ́n ní àtàǹbàkúbàkú àlà wọ́n ti tún ń bá kan bọ̀ ọ̀rọ̀ sì ń bá mokomoro bọ̀ ẹni tó ní ń ó lóun fẹ́ gba nǹkan òun ó wá ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí ogbè wọn ò bá láti fohùn fólóhùn àwọn ṣetán o láti dà á sí rọ́ọ̀fù àwọn tó jẹ́ òṣìṣẹ́ àgbà nílé ẹ̀kọ́ gíga fásitì nílẹ̀ wa nàìjíríà yún senior staff association of nigerian universities sanu àti àwọn tó jẹ́ ti non-academic staff union of universities nasu àwọn náà ti sọ tiwọn àwọn méjèèjì ni wọ́n jọ hàn wọ apapọ̀ ìpè tọ́ òpin ọ̀sẹ̀ táwọn wájú yìí òpin ọ̀sẹ̀ rẹ ni o wọ́n ní bó bá ti lè di ọjọ́ ẹtì friday wọ́n ní ìyanṣẹ́lódì ní àwọn ó bẹ̀rẹ̀ tó sì jẹ́ pé ìyanṣẹ́lódì náà yóò lágbára tó bẹ́ẹ̀ gẹ́ o torí ibà méjì kọ́ wọn ni ìyanṣẹ́lódì èyí táwọn ó dálẹ̀ agbára ìjọba ó ṣeé ṣe kó máa kà wọ́n ní àwọn ti sọ àwọn fẹnu wí fojú wí fara wí fẹsẹ̀ wí fi gbogbo ara wí síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ń ṣe ni ìjọba ń kọtí ọ̀gbọ́nyin ọ̀gbọ́nyin ọ̀gbọ́nyin sí ọ̀rọ̀ wọ́n ní pẹ̀lú èyí síre àwọn ò ní fààyè lẹ̀ o fún ìjọba àpapọ̀ láti máa yan àwọn mẹ́bọ lójú àwọn wọ́n ní ìyanṣẹ́lódì yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ ẹtì friday ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ yìí ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí tí ìjọba àpapọ̀ bá kọ̀ láti ṣe àmúṣe lórí nǹkan táwọn béèrè fún ni o gẹ́gẹ́ bí àgbáríjọpọ̀ ẹgbẹ́ náà tí wọ́n ṣe sọ̀rọ̀ lábẹ́ ti joint action committee Jack wọ́n ní sanu àti nasu ni wọ́n ti sọ ọdún mọ̀ pé ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrangandan lápapọ̀ jákèjádò ńlá wọn ó gùn lé láti lè fi béèrè fún ẹ̀tọ́ àwọn lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé wọ́n ti ń fi ọ̀bọ lu àwọn ọjọ́ ti pẹ́ wọ́n ní ọ̀sẹ̀ méjì ń làwọn fún wọn ní ìpinnu wípé ẹ tètè ṣiṣẹ́ tọ ìbéèrè táwọn ń béèrè fún ọ̀sẹ̀ méjèèjì ọ̀hún táwọn sì fún wọn ní gbèdéke ẹ̀ yóò tẹnubodò lọ́jọ́ ẹtì friday torí pé ọjọ́ kejìlélógún oṣù kínní ń làwọn ti kìlọ̀kìlọ̀ fún wọn wípé tọ̀ ọ̀sẹ̀ méjì ní gbèdéke tá a fún yín o tọ́sẹ̀ méjì ọ̀hún bá ti kolẹ̀ tẹ́ ẹ̀ wá wọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ tó wà ń bẹ̀ fíìmù táwọn ọjọ́ yà sinimọ́ táwọn ọjọ́ ṣe fúnra wọn ó ṣeé kó gbẹnu tán kọ sísọ lójú bẹ́ẹ̀ ni wọ́n fi ní ìgbésẹ̀ ọ̀tún ọ̀hún ń làwọn ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn aláṣẹ pé bóbẹ́ ti lè di ọjọ́ ẹtì Friday yìí o àwọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrán gandan ni bẹ́ẹ̀ bá sì gbàgbé àṣùṣe tiẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀ sílẹ̀ àwọn náà tún fẹ́ bẹ̀rẹ̀ ti wọn ọ̀rọ̀ ọ̀hún ó wá ń di ó ń gbé bá a ṣe ń yọsẹ̀ kan lẹ́kù ìní míì tún wọ̀ ọ́ wọ́n bu ẹdun àtẹ́lu àwọn bí ìjọba àpapọ̀ ṣe ń fi ẹ̀tọ́ àwọn du àwọn àti ìlànà pínpínpín lórí ti ẹgbẹ̀lẹ́mùkú tí wọ́n ṣẹ̀yọ̀ǹda lẹ́nu lọ́lọ́ yìí ti ṣe ogójì bílíọ̀nù náírà léyìí tí wọ́n pè ní n allowance ea lẹ́yìn tó sì jẹ́ pé wọ́n pa á láṣẹ wàá tààràtà yìí pé tọ́ bílíọ̀nù lọ́nà ọgbọ̀n bẹ́ẹ̀ ni kí wọ́n fún ẹgbẹ́ ti asu nígbà tí ten billion naira tó wà fún ti sanu nasu àti nat wọ́n ní ẹ mà gbọ́n ṣé bí wọ́n ní pínre láàrin ọ̀kan ọ̀gbọ́dọ̀ jùkàn bọ́kọ́ bá jùkàn nílé ọlọ́fà májọ ogun ní fi kó wọn róróróró wọ́n ní fíìmù bú èyí tí wọ́n fi owó ọ̀hún yà kalẹ̀ ìní ọ̀fà sòrútù ẹ kó ogójì bílíọ̀nù náírà kalẹ̀ ẹ ní kí ọgbọ̀n bílíọ̀nù lọ sí ọ̀dọ̀ asuu nìkan kí sanu nasu nat káwọn wá lọ pín bílíọ̀nù mẹ́wàá kò burú kò bàjẹ́ wọ́n ní lọ́wọ́ táwọn wọ́ ọjọ́ wàyí ọ̀fọ́n ti tọ́ gbẹ̀gìrì kẹ́lẹ́kọ kó ya akẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ọjọ́ ẹtì friday àwọn ọbẹ̀ sí ìyanṣẹ́lódì ni o pẹ̀lú ìjọba àpapọ̀ àfi tí wọ́n bá tètè pawó dà tí wọ́n sì ta oṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn fíìmù kan rèé tí ń lọ lọ́wọ́ ó ń bẹ lójú ewé kẹjọ ìwé ìròyìn ti the punch tó jáde lóòrọ̀ tòní kí lóhun tó ń ṣẹlẹ̀ kí ló fà á kí lòdè ọ̀rọ̀ rèé o láàrin àwọn ọ̀rẹ́ méjì tí òṣèlú tó ti wá fi mú kí tẹ́lá kó páàkì sáàrin wọn. lórí ọ̀rọ̀ ti ìpínlẹ̀ ọ̀yọ́ láńlẹ́yìn àti mákindé wọ́n ti bẹ̀rẹ̀ sí jọ gbé pẹ́rẹ́gì kaná ẹni tí í ṣe ayagbẹjọ́rò ńlá kan iná ló mà sọ̀rọ̀ lẹ́yìn tó sì tún jẹ́ ẹni tó ti fi ìgbà kan ànárí jẹ́ aṣojú fún ẹkùn ti Ọ̀yọ́ South Senatorial District èyún gúúsù ti Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ló ti lọ orúkọ rẹ̀ sẹ́nẹ́tọ̀ Olúfẹ́mi Lanlẹ́yìn ó ti ṣe àpèjúwe gómìnà ṣèyí mákindé lórí ọ̀rọ̀ ọwọ́ tó fi mú ètò ààbò lẹ́kùn agbègbè ìbàràpá pé ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ ni ń ṣe ló sọ ọ́ di wàsá ló wá sọ ọ́ di nǹkan eré ó ní ìṣọwọ́ bó ṣe fi ń mú ọ̀rọ̀ ètò ààbò ó ní kò tiẹ̀ dá rárá bí tí ò kó mọ̀ nígbà tí ẹni tí ṣe láńlẹ́yìn yóò máa sọ̀rọ̀ agbẹjọ́rò ọ̀nlànì tó sì tún fìgbà kan rí ṣojú ẹkùn ọ̀yọ́ south senatorial district ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà èyún sẹ́nitọ̀ olúfẹ́mi lanlẹ́yìn ó ṣe àlàyé ọ̀rọ̀ ó ní ẹ máa wo nǹkan ó ní kò gómìnà tó wà ń pò kò tiẹ̀ wá wo ẹ̀mí àwọn èèyàn tó wà lẹ́kùn agbègbè ìbàràpá ọ̀hún gẹ́gẹ́ bí nǹkan ara ó ní ẹ wo bí àwọn àràbátan fúlàní darandaran bí wọ́n ṣe ń gba ẹ̀mí ẹ̀ kúkúrú gbẹ̀mí gígùn tó sì jẹ́ pé ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ ni wọ́n fi mú un lanlẹ́yìn tóun náà ti fìgbà kan àná rí jẹ́ adíjedupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti African Democratic Party ADP ń ló ṣe àlàyé ọ̀rọ̀ ìpè ẹ̀dùn náà ṣé bá ṣe máa bá a ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ ìsinmi Sunday nínú àtẹ̀jáde kan tó jẹ́ pé fúnra rẹ̀ gangan ń ló buwọ́lù ń ló fi ọ̀rọ̀ náà síta tó ń sọdún ìpè ó kọ òun lómi inú àtomi òde gan tó sì jẹ́ pé inú òun ò dùn sí ọ̀rọ̀ òun ìpolówó iná ló bá gómìnà ọ̀rọ̀ bí wọ́n ṣe ń jíni gbé kò kàn ara ó ní kódà àwọn oníléeṣẹ́ wo gan iná ni wọ́n wà sí ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ bó ṣe ń ṣọbẹ̀ ń ṣọ̀ṣun gẹ́gẹ́ bó ṣe tẹ̀ síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ ó ní láti ìbàdàn jáde sí ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ òkè ògùn lọ sí ẹkùn agbègbè ìbàràpá ó wà ní gbogbo agbègbè náà iná ló ti di agbègbè ẹ̀rù bàbá àwọn ọ̀jẹ̀jẹ̀ téèyàn ò lè tẹ́ríwọ̀ mọ́ ó ní àwọn oníléeṣẹ́ wo ní òpó ń fẹ́ gbóríwò ìbàdàn oníléeṣẹ́ wo ní òpó ń fẹ́ gbóríwò ọ̀yọ́ oníléeṣẹ́ wo ní òpó ògbómọ̀ṣọ́ lóko àbí òkè ògùn tàbí ohun tí ẹ fẹ́ lọ sẹ́kùn agbègbè ìbàràpá pẹ̀lú bí àlàáfíà ò ń bẹ̀ ó ní ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé ó ń pa mi rẹ̀wẹ̀sì sí ni lọ́kàn ó ní ẹ̀bẹ̀ ẹbẹ rí olóyè Sunday Adéyẹmọ tọpọ mọ sí Sunday Igboho ó ní òun ló ṣe dìde fúyà lọ sí ẹkùn agbègbè Ìbàpá tó sì lọ sọ ọ́ di mímọ̀ fún àwọn fúlàní tó wà ń bẹ̀ pàápàá jùlọ sẹ́ríkì fúlàní ti ìgàngàn pé ó yá òun fún ọ ní gbèdéke ọjọ́ méje síra kúrò ń bẹ̀ tó sì ṣí nípò padà ó ní ẹ̀dúró náà o gómìnà sì káwọ́ bọ̀ tán tiẹ̀ ó ní ẹ̀ wá ṣetán ẹ̀ ní káwọn onílé máa bọ̀ onílé iṣẹ́ kọ̀ níì ṣe wí tèmi dèmi òun tó òun sì sọ tiẹ̀ kó tó lọ wọn ní lójú ẹgán iná ni ẹni tí ṣe gómìnà Ṣèyí Mákindé náà ẹni tí ṣe alukoro fún ìyún chief press secretary sí gómìnà olóyè Táíwò adisa nínú àtẹ̀jáde tóun náà fi ta ó ní ọ̀rọ̀ láńlẹ́yìn ó ní ṣe ló dàbí ìgbà tó jí pé ẹni àná ńlára ń ta lọ̀rọ̀ rẹ̀ rí ó ní àwọn gbọ́ ti pé lóòótọ́ ìpèníjà àìlétò ààbò ó súyọ wá látàwọn ẹkùn kan wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ tó lóòrè lórí rẹ̀ lójú ọgán èwo wàhálà sọgbọ́n nu àsọbàjẹ́ débi pé bí ìgbà tí wọ́n ń bá àyàn lórúkọ jẹ́ gbà tí wọ́n sì tún mú kí àwọn onílé iṣẹ́ tó lè wà ẹ́ fẹ́ wá dá okòwò sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n fẹ́ máa sásẹ́yìn ìnirú ọ̀rọ̀ tó ń sọ ó ní ìpèníjà tó wá láàrin àwọn àgbẹ̀ àti àwọn fúlàní darandaran ó ní orí rẹ̀ ńlá wọ́n wà ó ní kódà àtàná ọjọ́ ìsinmi sunday ń làwọn ti wà lẹ́kùn agbègbè ìbàràpá gẹ́gẹ́ bó ṣe ń ṣe àlàyé ọ̀rọ̀ ó ní gómìnà ti lọ síbẹ̀ tẹ́lẹ̀ ẹni tí ṣàgbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti lọ tòun ti àwọn ìkànkùgbò míì tí wọ́n sì ti ń wá ọ̀nà bí àlàáfíà yóò ṣe jọba lórí àìlétò ààbò tó gúnmọ́ lẹ́kùn agbègbè ibẹ̀ ó ní ẹkùn agbègbè ìbàràpá wọn ní lóòótọ́ ní ìpèníjà wà o ṣùgbọ́n wọ́n ti ń paná ogun paná ọ̀tẹ̀ ń bẹ̀ tí àwọn onílé iṣẹ́ gbogbo wọn ò sì nílò láti sá lọ síbi ọkàn nítorí pé ètò ààbò tó lóòrìn ó dè fún ẹ̀mí àti dúkìá wọn wọ́n sì ń ṣiṣẹ́ tọ gbogbo àwọn ibi tí ìlàyé wà ó ní ibi tí láńlẹ́yìn wá fa ọ̀rọ̀ lọ ó ní ó ní wọ́n ń wo orí ọ̀fẹ́ pé ẹdún náà ọ̀nà wo làwọn lè bá wọlé nì táwọn náà ó fi ló kọ lágbo tòtè ìṣèlú débi pé lọ́dún 2023 àwọn náà ó lè bẹ́ sígbó bẹ́ sí ijó wípé àwọn náà fẹ́ díje dupò gómìnà ó ní irú ẹ̀ ní ó ní irọ́ ògbúkúrọ́ tó jìnnà iná ní gbogbo àwọn ọ̀rọ̀ tó lè ọpọn tó lọ ọpọn omi ìbànújẹ́ rẹ̀ sí ọkàn àwọn òǹdálẹ́iṣẹ́ ó ní eléyìí àwọn èèyàn sì ti mọ bí nǹkan ṣe ń lọ wípé kò sí bí ìṣẹ̀lẹ̀ ó ṣe ṣẹlẹ̀ tó lóṣèlú ò ní fẹjú wo bẹ̀ láti máa wá bí wọ́n ṣe máa fa fẹ́ràn ọ̀rọ̀ kan yọ ń bẹ̀ débi pé ayé ó lè máa tún rí nǹkan kan sọ nípa tiwọn náà onílẹ̀kùn agbègbè ìbàràpá àlàáfíà tí ń jọba yóò sì tẹ̀síwájú láti máa jọba ń bẹ̀ ìpèsè ètò ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ń bẹ̀ ó ti di kókó ó ti di pàtàkì táwọn ò sì ní tẹ̀tì lórí ojúṣe àwọn ẹ̀jẹ̀ tún wá lọ sí ojú ewé kẹrin ìwé ìròyìn ti the punch sí ojú ewé karùn-ún ẹgbàá ilé ìní belenjani wọ́n ní awakọ̀ kan rèé o tó jẹ́ pé wọ́n so mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni tí ń bá wọn wakọ̀ ó bá jí ọkọ̀ láti èkó ó sì gbé ọkọ̀ náà lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun ọwọ́ ti bá o wọ́n ní ẹ sì mọ̀ bómi bá pọmọ náà omi náà ni wọn ò fi wẹ̀ ẹ́ wọn ní lójú lọ́wọ́ ta wà yìí wọ́n ti gbé ní pápá ìyáká o ibi tó sì gbé jí ọkọ̀ gbé wọ́n ti béèrè wọ́n sì ti ń tọ pépé rẹ̀ káàkiri ojú ewé kínní ìkẹrin àti ìkarùn ìwé ìròyìn ti the punch ibẹ̀ gangan ni ìròyìn wà pẹ̀lú eléyìí náà la máa fi ṣèlọ lórí ìròyìn etí ọba nílé etí ọba lóko fún tòórọ́ tòní bẹ́ẹ̀ wẹ̀ ńlá kí ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ yìí Dr. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ MON wípé bàbá ẹ kú ọjọ́ bí òní o ẹ̀mí yín ó ṣọ̀pọ̀ rẹ̀ láyé àti láàyè àlàáfíà ẹ túnbọ̀ pẹ́ fún re ẹ sì ní jẹ̀kuru láyé yín ló kọ́ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Fresh FM ní gbogbo ilẹ̀ Nàìjíríà lápapọ̀ àti tilẹ̀ Amẹ́ríkà ńlá ń kí ọ̀gá wa pé happy birthday to you sir long life and prosperity samuel gbèsàbí ló kọ tèmi díje love láti wà ń bí àtòyìnbó tá a jọ kó pọ̀ tó ń gbogbo fi sanmọ́nà hussein bóun ni nǹkan ọláyínká bóun ni ẹja máa fi léyìí ṣe lọ àkàrà ọjọ́ ìbí lókun tá à ń lọ gé báyìí. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine Abẹ́òkúta ṣẹ́ẹ́rì bẹ́ẹ̀ èèyàn bá ń gbàdúrà kó máa gbé ìgbésẹ̀ bó bá ti ń gbé ìgbésẹ̀ ọlọ́run ó di dandan kí gbogbo ẹ̀ ó dáa èyí náà mo fi ń gbé àǹtí wọlé sórí ibi tá a wà yìí gan ẹ màmá aláṣọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wà ń bí live and direct pẹ̀lú mi. mo kí gbogbo àwọn tí ó ń gbọ́ wa nínú ilé wípé ẹ kú déédéé ìwòyí àwọn aláṣọ six twenty a ti wà ní abẹ́kúta lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ quality wa ti sún síwájú aṣọ wa ti yí padà aṣọ tẹ́ máa bọ́ nínú aṣọ wa ní ìsìn ẹ máa bá gown ẹ máa bá jeans ẹ máa bá chinos ẹ máa bá top ọkùnrin ẹ máa bá top ọmọdé ẹ máa bá top àgbàlagbà kí n tiẹ̀ tó tẹ̀síwájú ẹ sáré kọ nọ́mbà yìí zero eight one six five nine six seven two seven five zero eight one six five nine six seven two seven five tàbí zero eight zero five five two five three seven five five gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé aṣọ wa ó ti sún síwájú hmm. a ti lọ sí next level gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ́ wà ní Abẹ́òkúta àti agbègbè ẹ̀ Ìlaró Ìjẹ̀bú Òde Ṣàgàm Ewékòró pápá ìgbó ọ̀rà gbogbo yín pátápátá àti gbogbo àwọn tó súnmọ́ abẹ́kúta ẹ má dà gírígì lọ sí kútọ̀ ní ìsàlẹ̀ ọjà ẹ rí aṣọ six hundred and twenty naira hmm. ẹ bá pàdé ńbẹ ẹ má gbàgbé o àwọn aṣọ tẹ́ ẹ máa bá ń bẹ̀ ẹ bá polo àgbàlagbà ẹ bá polo ọmọdé ẹ bá top ọmọdé ẹ bá top obìnrin àwọn aṣọ teenagers àwọn aṣọ tó ń tà ní boutique káàkiri gbogbo ní àgbáyé òun la kó wá sí ọ̀dọ̀ yín nìsín ní Abẹ́òkúta ní ìsàlẹ̀ ọjà kútọ̀. ẹ má gbàgbé fún àwọn alára tútà nìkan ṣoṣo ni o àwọn obìnrin tí ó jẹ́ wípé wọ́n ń wá òwò tí wọ́n lè ṣe ní twenty twenty one mo kí ọ kú oríire àwọn ọkùnrin tó jẹ́ wípé o lè kó lọ sọ́fíìsì kó o ti bẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ yunifásitì Ogun State University Abẹ́òkúta University hmm. ẹ máa bọ̀ ẹ wá wo ohun ní six hundred and twenty naira mo wò wá níran ẹ má wàá gbàgbé fún àwọn alára tútà nìkan ṣoṣo ni o ó kéré jù tó lè gbé lọ́dọ̀ wa hmm. òun ni bẹ́ẹ̀lì kan nínú bẹ́ẹ̀lì kan yẹn mix bẹ́ẹ̀ ló máa bá ń bẹ̀ lóríṣiríṣi mi ò kì í tó kiri ka o mi ò kì í ta grade a tàbí b ìwọ ló máa ja nínú nylon pẹ̀lú lébẹ̀lì ẹ̀ aṣọ tuntun hmm. ó yàtọ̀ sókìrìkà kò jọra wọn six hundred and twenty eighty naira àfọwọ́ lè rárá rárá rárá so jíǹsì ọkùnrin kan six twenty six obìnrin kan six twenty gown ló bá ń bẹ̀ ni chinos ló bá ń bẹ̀ ni top ọkùnrin blouse obìnrin so gbogbo ẹ̀ pátápátá hmm. tọmọdé lọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà hmm. six hundred and twenty naira bis hmm. bail ni bẹ́ẹ̀lì ẹyọ kan eighty pieces ló máa bá ń bẹ̀ tó bá wá jẹ́ obi ó ní eighty pieces ṣe wà bẹ́ẹ̀ ló ní hundred pieces ṣe wà six twenty lọ́nà ọgọ́rùn-ún ó jẹ́ sixty two thousand six twenty lọ́nà eighty ó jẹ́ forty twenty nine thousand six hundred naira so ẹ má gbàgbé fún àwọn alára àtúntà nìkan ṣoṣo. ok ká tó tún máa tẹ̀síwájú ẹ máa pe nọ́mbà yìí oh eight one six five nine six seven two seven five oh eight one six five nine six seven two seven five tàbí ká ẹ pé oh eight oh five five two five three seven five five oh eight oh five five two five three seven five five mama. ẹ tẹ̀ ẹ́ wájú ẹ tẹ̀ ẹ́ wájú. kò sí bó ṣe lè raṣọ kan ní six twenty hmm. kò ló jèrè ń bẹ̀ hmm. sórí aṣọ tó fẹ́ rà wàá rí sampo ẹ̀ ńlẹ̀ wàá dàálẹ̀ wàá rí kó hmm. tiẹ̀ tó sanwó tún sampo yẹn lẹ́yọ kọ̀kọ̀kọ̀kọ̀kan nìkan da aṣọ tó fẹ́ rà nìkan dàálẹ̀ kan rí. so ẹ má gbàgbé bẹ́ẹ̀lì kejì òun náà ti ń bèrè lọ́wọ́ wa tọ́jọ́ ti pẹ́ gbogbo àwọn tó operate boutique ní gbogbo àgbáyé please ẹ máa bá nínú bẹ́ẹ̀lì ọkùnrin kan ṣoṣo aṣọ iye ọ̀kan yín wá jẹ́ one thousand five hundred naira bẹ́ẹ̀lì ẹ̀ hundred pieces ó wá jẹ́ one hundred and fifty thousand naira o lè gbé làjì o lè gbé láàrin wọn á bọ̀ lọ́dọ̀ wa níbikíbi tẹ́ ẹ bá wà ẹ máa bọ̀ ní alhaji soremi shopping complex ní ẹ̀gbẹ́ police station ìsàlẹ̀ ọjà kútọ̀ ní abẹ́òkúta fóònù nọ́mbà wa ní zero eight one six five.